أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ظنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحاب púpọ̀ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa jẹ́mu tẹ̀sí àti jẹ́mu tàkì pé àwọn àlàyé ní sókè nípa àwọn akẹ́lẹ́ tó wọ̀ mọ́ jẹ́mu tẹ̀sí àti jẹ́mu tàkì. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه من يوم الدين أما بعد alhamdulilayi dala yin alhamdulilayi ladi bi ni ẹlẹkẹtẹ bi sọ alifat ẹnì kan náà ti tún ní kátópàdé láyọ̀ eh, wọn sì dúpẹ́ fún kálukú wa náà lẹ́yìn lẹ́yìn ọlọ́run pé àkóbọ̀ dókítà ti eh, kún lọ́wọ́ lórí ìnáwó ìyàwó tá a ṣe sígbà tó alhamdulilayi lẹ́yìn ọpẹ́ fún náà sọ̀rọ̀ ní ìka kejì nípa ẹni àti àkókò àwọn àkókò ọ̀run ti tán yàtọ̀ sí i so àbáyá ká máa gbìyànjú àti kí mẹ́gbẹ̀gbẹ̀ gbé gbogbo aláwọn máa ṣe rọrùn wọn náà sì jẹ́ kárí ìdájọ́ ìdíwọ́ aburú so káfí ló ti lè máa parí kèdèkà tí máa fi jẹ́ pé eh, a máa pẹ́ká tó kí o nígbà mọ́tò tó ti fílẹ̀ fún masters àwọn jàmáà tí wọ́n tẹ́lẹ̀ àwọn jàmáà máa retí àkókò yẹn so tí wọ́n ti wọ́n ti dànù lẹ́kọ̀ọ́ níbi níṣẹ́ aláfẹ́ra tí wọ́n ti pè ń bẹ̀rẹ̀ ayé ti máa parí pẹ̀lú ògbọ́n náà. wọn kọ́ ọmọọṣẹ́ náà ó sì dẹ́kun gbé dúpọ̀ tó náà kó sì bẹ̀rẹ̀ sùn wá. ọ̀rọ̀ nípa ọ̀dọ́rùn bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àtẹ́yìn ní kúkúrú bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ àtẹ́yìn ẹni kọjá jẹ́nà tàkùdé àti kọjá jẹ́nà tàkùdé ẹni pé kọjá pé àkọ́kọ́ kí ìwọ̀n kan kọjá kí àbí àwọn méjì bá kí papọ̀ ẹni kọjá wípé a kì í ẹlẹ́kẹ̀ẹ́ ní àkókò tàkọ́kọ́ àbí ìwọ̀n jẹ́nà tàkùdé àbí ká kí alákọ̀ọ́kọ́ yẹn ní àkókò tàkùdé òun kò ní jẹ́nà tàkùdé. àwùjọ máa ń lè dè lágbára. tí wọ́n bá ní إذا أتى إذا أتى بشيء من هنا وهنا وجمع بعضه وضم بعضه إلى بعض tí a máa ń fa àkájọ tó kùn sọ pé ọmọ kan láti bí هناك قلوب وممكن الجامع يعني مو شيء التقديم هذا الجامعة التأخير هذا كذا في الجامع بين الصلاتين هون أداء الصلاة الثانية مع الأولى وأداء الصلاة الأولى مع الثانية يعني كنت أوكي يوم يجي بطل لا تجيب أداء صلاة الظهر مع العصر أو أداء صلاة العصر مع الظهر كاكي عاشق مع الظهر يعني جامع تقديم وأداء العشاء مع المغرب òun ni jámọ́ tàbí ọjọ́ kan náà. ìmọ̀ akọ́jọ́ tó ká sí láti pé àdá òṣèlú àti àdá òṣèlú àti sọ̀rọ̀ àti gbọ́dọ̀ sọ̀rọ̀ àti àṣù. òun ni jẹ́ jámọ́ tàbí àbí ká sí ká sí àdá òṣèlú àti àgbàgbọ́ máa lè ṣà fún àpẹẹrẹ òun jẹ́ àdá òṣèlú àti ẹni tí wọ́n ń fa jámọ́rò ìgbàgbọ́n náà bá travel aláṣẹṣẹ inú àwọn rúfà safar iná àkọsí lẹ́nu àjẹmọ́rò ẹni tí wọ́n ń fa jámọ́rò jọ̀dọ̀ ìyá lè ṣe kọ́sùrù gbogbo ibi tí wọ́n ti ṣe kọ́sùrù rò kó jẹ́ pé àkókò ìrìn àjò àti láti kọ́sù jámọ́rò ẹ̀gbọ́n a lè ṣe a lè kírun méjì papọ̀ ká mọ̀ sí kọ́sùrù. ló sọ ní wàjà tó ìwà pé a lè kí wọn méjì papọ̀ ká kí ẹlẹ́ẹ̀kì ìdí lákọ́kọ́ takọ́kọ́ àbí ká kí àkọ́kọ́ takọ́kọ́ lákọ́kọ́ ní àkókò ní àkókò tẹ̀kejì bùtú àlè má ti kọ́ sọ ìyẹn bí kí wọn sì jámọ̀ ìyá jẹ bàpọ̀ àbí ìdí àdìrẹ́kọ̀ ẹ̀hẹ́ bí wọ́n pẹ́ tí wọ́n fi kí wọn méjì papọ̀ kọ́lé pé títorí pé ìran wà ní ìpayà wọ́n jẹ́ pé kìlá fún mẹ́rin lánàá wọn ṣùgbọ́n àti kí wọn kí wọn méjì papọ̀ nítorí òjò òjò tó bá ti fà sọ tó jẹ́ pé ọjọ́ fàgbára fún yàn ẹgbẹ́ wọn bá sọ pàṣẹ pọ̀ dọ́gba náà làwọn nílò. ìyẹn àti jámù jámù wa ọ wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn ti pàṣọ. bẹ́ẹ̀ ni àwọn bòmí ti ń ṣe ìfìlà àti àjáwọn bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ pé bí a ti bá gbé bí a ti sáré bí a ti àjọ gbólóbá ti bí a ti rí ìkírun méjì papọ̀ nítorí atẹ́gùn atẹ́gùn ọ̀fẹ́ gan-an sọ̀rọ̀ àbí ìkírun méjì papọ̀ nítorí kó tó tó mú gan-an àbí ìkírun méjì papọ̀ nítorí kí òkùnkùn kùn gan-an ọba àwọn àkókò ayé àbí àwárò yìí àbí asbábù yìí àlàkìlá fẹ̀ bẹ́ẹ̀ ní alẹ́ ọ̀làmọ́ pẹ̀lú pé ìyàpẹ́ níbẹ̀ lára àwọn onímọ̀. ẹnitọ́ bá sọ pé tọ́kìnà ti jámọ̀ láàrin àwọn àkókò àwọn fún àwọn kan yìí èèyàn sì jámọ̀ èèyàn ní ṣe kọ́sùrù èèyàn sì jámọ̀ èèyàn ṣe kí ni ṣe kọ́sùrù ìwà sì jámọ̀ láàrin ẹnitọ́ bá yẹ pé jámọ̀ tàkàdé ìgbà alẹ́ ṣe àwọn onímọ̀ fi mọ́jọ mẹ́tàlélẹ̀ àti mẹ́rin mọ́jọ àkọ́kọ́ òun ni àgbàdo àtúbìlì البداءة بالأولى بالصلاة الأولى بالصلاة الأولى كما ذكرت من يجب أقول أنا ما جمعت بين أنك كذا في ترى كجمع تقديم هذا شيء هذا جمع تقديم إما فقط لا تقبله لا تقبل لا تقوكي لا تجوز هذا كي لولا تعصب أقوى أنا بتعبه ما جمع فقط كنا شكل البداءة بالأولى كنا خاص كي ظهر tẹ́ pé magreth àti ìṣá ilẹ̀ náà fẹ́ kí papọ̀ ní àfẹ́ ti dámọ̀ tàbí wọ́n fẹ́ kí ìṣá ilẹ̀ àkọ́kọ́ ní àkókò magreth kí ni àkọ́kọ́ kí ni àkọ́kọ́ kí al-magreth tí wọ́n bá lọ lè bẹ̀rẹ̀ pẹ̀lú òun àkejì ìyẹn ni pé tí a bá lọ lè fi asú bẹ̀rẹ̀ lápẹ̀jú ẹ̀ àbọ̀fẹ̀ ìṣá ìbẹ̀rẹ̀ òun tọ̀ jámọ̀ rẹ̀ lọ́kọ̀ lálàáfíà méjì tó méjì tó fẹ́ kí ní àkókò ti àkọ́kọ́ yẹn kò lálàáfíà torí àyílà lọ síwájú ẹni ọ̀rẹ́ kò síwájú níbi ti àlọ́rà níbi àyílà ti níbi lọ́rà ti àṣù bẹ́ẹ̀ pàtẹ́sì lọ sí síwájú ibi tí wọ́n gbà ti ìṣà látara bẹ́ẹ̀ yóò kí àyílà torí kókó bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ yóò tún àyílà kí tọ́ba kí àyílà kí tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú aṣọ ìyẹn pé àyílá náà kí àyílá náà kí wọ́n ti sọ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìlẹ̀sí àwọn kò lè jẹ́ kò lè kí àyílá papọ̀ mọ́ pẹ̀lú ẹ̀ torí pé wọ́n fẹ́ kí irun aṣọ papọ̀ mọ́ àyílá alákòókò rẹ̀ yọ wá kí àyílá tó bá kí àyílá yẹ ẹsẹ̀ wá tó aṣọ kú padà tó bá kí àyílá yẹ ẹsẹ̀ wá ṣe kú bẹ́ẹ̀ náà ní ló fi ṣe àyílá. mọ́jà ìmọ̀ kejì ní yàtọ̀ jẹ́nẹrẹ̀ àbí ní yàtọ̀ jẹ́rẹ̀ kí wọn lánìyàn ipe wọn fẹ́ kí wọn méjì papọ̀. kí wọn ní àníyàn pé wọn fẹ́ kí wọn méjì papọ̀. ìyẹn mahalu alfadil àyè tí wọn ti máa ń dánìyàn tó dáa ju tí wọn ti lè dánìyàn nígbà tí wọn fẹ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ tí wọn ti fẹ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ yẹn kí wọn ti dánìyàn gbàdán fẹ́ bẹ̀rẹ̀ ẹnu àkọ́kọ́ tábẹ́ pé abẹ́ kí olóòrò àti aṣọ papọ̀ sí lákòókò ti olóòrò a ní òtí wà lẹ́nu ẹ̀ tọ́mọ ti gbẹ́mọ̀ nígbà tó ti fẹ́ kí àyílà yẹn tó ti fẹ́ bẹ̀rẹ̀ àyílà gbẹ̀rẹ̀ báyìí ló ti mẹ́nu ti gbẹ́mọ̀ lọ́fẹ́ ṣe tó fẹ́ kí aṣọ papọ̀ mọ́ ọgbọ́n tó fẹ́ pé iṣẹ́ papọ̀ mọ́ bí wọ́n gbèsè náà ó sì tọ́ kí

tí wọn ti ní láàmì àwọn bẹ́ẹ̀ èèyàn ṣe kí ni èèyàn lè ṣe jámọ̀ mọ́ èèyàn lè ṣe jámọ̀ mọ́ èèyàn àyà kí asri lákòókò rẹ̀ tọ́lá wọlé. bẹ́ẹ̀ náà nàbẹ̀ òṣìṣẹ́ májàmú kẹta almuwala almuwala ká má jẹ́ kankan ó ṣe ká má jẹ́ kankan ó lálàá rẹ̀ káwọn jẹ nǹkan ọ̀la irun pé ìdálẹ́ ti papọ̀ láàrin káwọn jẹ ọ̀la irun pé ìdálẹ́ kàkọ́ náà ti nǹkan ọ̀la láàrin abẹ́pẹ́ ọ̀sùn papọ̀ mọ́ magreth ah mọ́ zoho oúnjẹ jẹ́ àmọ́ tàkùdé tọ́ba ti kéré zoho tàbá yìí ti láṣẹ láṣẹ láṣẹ ìlú. a fi aṣọ ìlú. èyí ní máa ṣe nǹkan míì èyí sọ pé yẹn ah, sáré jẹun náà èyí sọ pé yẹn ah, sáré yẹn eh, sáré débi báyìí yẹn sáré lọ bí ọbùkátà báyìí rárá rárá kódà kódà bá pé yẹn bá ṣe nǹkan míì tó jẹ́ fásitì yẹn tó náà fi ọ̀la méjì láàrin tó bá jẹ́ wípé ìgbàgbé ló ṣe ní ọdún sí bẹ́ẹ̀ so bákan náà ìrọ̀lẹ́ ti dámọ̀ kò sí pé kí wọ́n kí níbi gbé méjèèjì kò sí kí wọ́n ṣe jámọ̀ láàrin méjèèjì jámọ̀ tàbí kò sí lẹ́tọ̀ fún ìyàmọ̀ ni. gbéyàn ti gbàgbé sálámà yẹn ti á gbàgbé nítorí ìhàn ti kíláàsì bọ̀ mọ́ kíní ẹ̀yà padà á rántí lẹ́gbàá ìrọ̀lẹ́ ti dámọ̀ ẹ̀yà àmàlẹ́ ti kíláàsì wọlé kí wọ́n kíláàsì. kọ́lá bí àwọn bá sùn ẹ̀yà kí wọ́n ọba fi ọrùn lẹ so ẹ̀rọ lè ṣe jáàmù ọmọ o àmúwàlà uh, àti tọ́ba jẹ́ pé ntọ́la ẹ̀rọ yìí láàrin fásil kó ṣẹlẹ̀ ń bẹ̀ tọ́ba pé ọba jẹ́ fásil wọ̀ sí ẹ̀ka díẹ̀ so ìyẹn ni pé àkókò tí ń bẹ láàrin méjèèjì náà lè kí papọ̀ mọ́ra wa tọ́la láàrin ọjọ́ àkókò díẹ̀ eléyìí àwọn onímọ̀ sọ pé ó wà mọ̀tàfà èyí ò lè sọ pé kí wọn kò kò lè hànà pé kí wọn má kírun méjì gbàpọ̀ kò lè hànà fún yà. ntọ́fà tí wọ́n lè ṣe ìsìnkúnáwó alifásùn ìgbàsír ó ní pípé láyé ń pinnu ìṣẹ̀ráàlù mìn kò rọrùn kéèyàn ó ṣọ́ra kó bẹ́ẹ̀ ẹni pé kí wọn fẹ́ kí wọn méjì papọ̀ lápọ̀ yẹn wọn fẹ́ kí wọn méjì papọ̀ lákòókò tí àkọ́kọ́ kọ́ lọ́wọ́ kí wọn fẹ́ kí wọn sálámù ìgbà àkọ́kọ́ báyìí ìpè yẹn nípa kí wọ́n lé pé yóò ẹ̀ dídàdó fún yẹn jọ ni èyàn lè hukọ́ èyàn lè fẹ́ tu kẹlẹ́bẹ̀ èyàn sáà ní tu sí mọ́tíláṣí tí ó sì ní ákàtì tí ò ní kí lọ́bẹ̀ tu sí ẹ̀hẹ́ èèyàn lè fẹ́ sáré fáwọn kan tó sáré rẹ pé kí ọbẹ̀ má ṣe sáré ṣe ìpamọ́ lọ́lẹ̀ kejì ó lè ṣẹlẹ̀ sí yẹn ẹ pé nǹkan tó bá jẹ́ pé kò rọrùn kí wọ́n ṣọ́ra kọ̀ níbi nǹkan tó yẹ pé ó lè la àrùn méjì láàárín sákòókò rẹ̀ ọ̀pọ̀ yẹn àwọn onímọ̀ ṣe ìtọ́ rẹ̀ torí pé yóò wà ní mọ̀ṣákọ̀ yóò jẹ́ nira fún yẹn wà ní mọ̀ṣákọ̀ tẹ́jú òtẹ́ ìṣirò sọ̀rọ̀ nǹkan tó máa jẹ́ pé ọba wa nù pé òun lè ṣe ìṣèlọ́sọ̀ pẹ̀ ṣẹlẹ̀ àwọn ọ̀pọ̀jù. but kí wàá ní alfasul aliyasir àwọn onímọ̀ kan náà bàdù hanabila bàdù shafiya bàdù hanabila àwọn pàkà náà shafiya hanabila wọ́n ti tàkìdìrì wọ́n ti wọ́n sì bí wọn rẹ̀ pẹ̀lú dédé ìkọ́mà wọ́n ní sọ́dọ̀ yẹ kí bá kí wọn àkọ́kọ́ tán ìyẹn kí zoro yẹn fẹ́ kí aṣọ papọ̀ mọ́ ọba kí zoro tán kò sí ìwà kí asri nítorí wà láàárín tí wọ́n fi kí aṣọ papọ̀ mọ́ yẹn kò ju òdiwọ̀n tí wọ́n fi ṣe kọ́ọ̀mà lọ kọ́ọ̀mà tí wọ́n fi kí wọn wọn ni eléyìí kò ní kàfíìr ìyẹn ni pé kò lè kò lè mọ́sọ̀ pé kí wọ́n ṣe jámù ìyẹn ni pé kò lè hẹ́nà jámù fún yẹn kò lè dí jámù lọ́wọ́ fún yẹn. bẹ́ẹ̀rẹ̀ magreth ṣe ṣáà ìrántí ìrántí magreth. èèyàn wá kí ìṣe àìlẹ́yìn magreth bá ṣára lọ́la wo òdiwọ̀n yẹn tí ọba ju òdiwọ̀n tí ọ̀rọ̀ ṣe kọ́ àmàlà wọn ni kò bá jámù rẹ̀ jẹ́ ó lè sì jámù. àwọn kan sì pàkàdé rẹ̀ wọ́n sì pàkàdé dẹ̀dẹ̀ kọ́dùrù òdòdì àwọn kan sì òdiwọ̀n rẹ̀ wọ́n sì òdiwọ̀n rẹ̀ pé òdiwọ̀n tí ọ̀rọ̀ ṣe àlọ́ ẹni tí máa ń ṣàlàyé tó bá kí wọn kí náà ń gbé àkókò tí ó lò tí ó fi ṣàlàyé tán wọn ní so irú ẹni báwọn tó bá kí irun tó kí tán àkọ́kọ́ tán kó tó wá kí ẹ̀kejì lákọ̀ọ́kọ́ sí àkọ́kọ́ wọn tó bá kó jùmọ̀ sí bẹ́ẹ̀ láàrin méjèèjì kò ju ojúmọ̀ tí wọ́n fi ṣàlàyé lọ wọn ni kò kò bá jámọ̀ rẹ̀ jẹ́ lóṣù jẹ́rọ̀ ìgbà tó dọ́gba níbi ọ̀rọ̀ alfasul abiyasir àbí tàbídì rẹ̀ wọ́n dà padà lọ síbi ọ̀fun tọ́jú ọ̀rọ̀ ìgbẹ́yẹn ni pé gbogbo tí wọ́n máa ń kà fún fásil nínú àṣà àwọn èèyàn nínú ẹ̀mí ọmọdé fásil ní tí wọ́n bá ti kà fún fásil kò ní máa jẹ́ kí ni kò ní máa jẹ́ fásil nítorí pé tí wọn bá kírun kan dáhùn ẹgbẹ́ ti parí ìgbà tó sára bìbí máa kọ́kọ́ nítorí pé tí wọn bá ṣe àbí ìlọ́ra kírun kejì pọ̀ mọ́tà kọ́kọ́ tó bá ṣẹlẹ̀ tí yàn tí wọ́n mọ̀ gbé á ah, eléyìí kìí ṣe jámọ̀ ló ṣe irú eléyìí òun kò níbi àdókò ṣe jámọ̀ yóò máa ba jámọ̀ ń jẹ́ tó bá jẹ́ pé ní ṣe òun tí yàn fi lè kí kejì pọ̀ mọ́tà kọ́kọ́ lákòókò rẹ̀ tí wọ́n bá kà tí wọ́n bá kà kún kò ní bajámù jẹ lọ́ba kàkún yẹn wọn bajámù rẹ jẹ wọ́n bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ mi ti yé yín àbí. eléyìí sì ni ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n torí pé ní gbogbo tí ọba ti tó abẹ́kọ̀ tí ọba ti tó abẹ́kọ̀ fún ní ṣẹ̀ríà tí ṣẹ̀ríà ọba fi àlàsì kankan. bẹ́ẹ̀ ni ìdílé agbára sáré sọ àkùrán kalẹ̀ ọlọ́ọ̀bá sì fáwọn àtàrà sáré kọ sínú àlẹ́ tí ọba ti fi àlà sí wọn mọ lọ síbi ọfọ ń tà yẹn bá bá sábà ìta pàdé pé wọn ń pè nǹkan yẹn àbí wọn máa jẹ àlà fún nǹkan yẹn nínú àwọn ọmọdé ṣẹlẹ̀ lọ bẹ wà kó lò wọn wà ní ọmọ ọdún ṣẹlẹ̀ wọn wà lá wọn bẹ àǹfààní lọ ọfẹ rẹ yóò rìn gbẹlà bẹ́ẹ̀ bí sẹlẹbù sọ̀rọ̀ ìdìbò àṣìyà sọ. في باب القواعد الفقهية رحمه الله eléyìí ni ọjàmù kẹta ọjàmù kẹrin àwọn àkàtú ọjàmù wọ́n kọjá pé ìgbà tí èèyàn ní ẹ̀rọ̀jọ pé fi hálẹ̀ ti káhí sọ̀láṣì ọ̀la ẹ̀rọ pé yóò ti pé èèyàn ti wà ní èèyàn ti wà níbi àkọ́kọ́ èèyàn ti bẹ̀rẹ̀ àkọ́kọ́ ìyẹn ni pé ìran àkọ́kọ́ tẹ́lẹ̀ kí òun tẹ́lẹ̀ kejì náà ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ ńbẹ̀ ẹ̀rọ pé àníyàn ti wá so bákan náà kí ẹ tó parí òun àníyàn ṣe pé kí ni àgbàjọba ṣe kí ni àgbàjọ irun kejì àjà tó bá ṣe kiri tó bá wọ irun kejì gbogbo àwọn nǹkan yìí yóò jẹ́ kẹ́lẹ́ sí jámọ́ ní tí wọ́n ti pé tí wọ́n bá ní tí wọ́n bá lẹ́nu pé èèyàn sì jámọ́ fi hálẹ̀ fi sáhẹ̀ sọ̀láàtì ọ̀la fi hálẹ̀ fi sáhẹ̀ sọ̀láàtì àkọ́dà èèyàn sì jámọ́ nù àbí èèyàn tó wá di pé èèyàn ti parí òun àkọ́kọ́ jámọ́ ti bọ́ ìlú kí n bí jù papọ̀ náà àbí ìgbà tí wọn tẹ̀ wá parí wọn àkọ́kọ́ wọn parí wọn àkọ́kọ́ èyàn tí ìbọn ti tẹ̀ kejì èyàn tí ìbọn ti tẹ̀ kejì lápẹjọ ìgbà pé jámọ̀ nígbà tí jámọ̀ bóyá pé torí ìrìn àjò ọba di pé èèyàn délé ọba di pé àti kìnnì èèyàn délé èèyàn ti jámọ̀ àbí èèyàn ní àníyàn pé èèyàn máa dé èèyàn dé lò èèyàn ti jámọ̀ máa nù kótó wọ kótó wọ irun kejì kótó bẹ́ẹ̀ irun kejì so àwọn mọ́jọ̀gbọ́n ẹ̀ àwọn mọ́jọ̀gbọ́n ẹ̀ nìkan sọ bí ọ̀rọ̀ jámọ́ tàkùdìm ǹjẹ́ ọ̀rọ̀ jámọ́ tàkìr wọ́n fẹ́ ká nínú ọ̀wá ń bẹ̀rẹ̀ náà mọ́jọ̀gbọ́n tiẹ̀ wọ́n ní kí wọ́n lánìyàn pé kí wọ́n lánìyàn pé ìyàwó fẹ́ ti níbi ìrun àkọ́kọ́ kákọ́kọ́ ìrun àkọ́kọ́ kákọ́kọ́ kí àkọ́kọ́ ìrun àkọ́kọ́ kó tó jáde ni kí àkọ́kọ́ ìrun àkọ́kọ́ kó tó ṣe kí ni kó tó jáde lè zámanì láwù tó dé adúsọ́lá fíì lakana lakana lakana ṣẹlẹ̀ sọ́lá àdáà wọ́n fẹ́ kí wọ́n ní àníyàn ó kéré jù kí òun ìwọ́ tó jáde tó yẹ pé yóò rọrùn kí yẹn tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn bẹ̀ ẹ̀rùn àkọ́kọ́ tẹ́lẹ̀ gbé lọ síbi àkọ́kọ́ kejì wọn bẹ́ẹ̀ pẹ̀lú àkọ́kọ́ kejì wọn fẹ́ kí nǹkan kan kó nú àsìkò rẹ̀ tó yẹ pé tó kú nú àsìkò rẹ̀ ọ̀tẹ́ bá bẹ̀rẹ̀ ẹ̀rùn òun bẹ̀ ń màkà pípẹ́ yẹ kírun ẹkírun ní àkókò rẹ̀ ìyẹn ni pé ìtẹ́ kíkírun tàkì wọn màkà fún àdá wọn fẹ́ ká kọ̀ bọ̀ ìyẹn ni tó kéré jù wọn láti kí lọ́kà kan bẹ̀ lórí pé tẹ́ ẹ bá kí lọ́kà kan níbi ìrún èké ìtọ́wá wọlé o kákòkòrò kuti hanura wa pata na tọkọrọ pẹ̀lú màsọ. ẹni túmọ̀ sí pé tí wọn bá fi lè ní àníyàn kí wọn fẹsẹ̀ jámọ́ níbi jámọ́ ta àkíyèr ẹnu kí akọ́kọ́ tẹ́fẹ́ kí lákọ́kọ́ ti àkejì tí àkókò lẹ́ bá fi jáde ẹnu tí wọn kí wọn ẹnu àkọ́kọ́ tí wọn kí wọn kì í ṣe àdáwò má lè yàn ṣe kọ̀dáwò lè yàn ṣe kí ni kọ̀dáwò lè yàn ṣe èèyàn sì ṣẹlọ́ọ̀ bọ́n tó rí mi ṣẹlọ́ọ̀ pé èèyàn kọjá àkókò rẹ̀ ọlọ́run lára kò kí tákò rẹ̀ lè kọjá kò sí kò kò kò kò kí kò kí tákò rẹ̀ lè kọjá kò tún á ní azumu kò tún dé kò tún determination determination bẹ́ẹ̀ kó náà pé ọ̀rẹ́ kó láníyàn kó wọ́n fi já mọ́ òótọ́ àti tọ́ àti tàkì òwò tó fi dáhùn yìí lára o òun ó kí papọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì gbàtẹ́lẹ̀ kejì dáwọlé ní tẹ́tẹ́ yóò ní òní tákò rẹ̀ lè kọjá tó tó tó ṣe lọ́wọ́ èyí tó ń ṣe kíni ẹ̀fẹ́ tó ń ṣe lọ́wọ́ báyìí ṣùgbọ́n jàmọ̀ kejì tó ń ní òun ní bẹ̀rẹ̀ àmọ̀sáfàlì yìí onírìn àjò tó wà lẹ́sìn jámọ́ tàkìr kọjá pé ìrìn àjò rẹ̀ kò tí ì parí yẹn ni pé kò tí ì parí kò tí ì parí kò tí ì parí ìrìn àjò rẹ̀ ó sì wà lórí ìrìn àjò ìlà tàmáàlì sọ̀làtẹ́yì. ìjọba bẹ̀rẹ̀ ikọ̀ lákòókò tẹ̀kejì yóò ti parí méjèèjì kí ìrìnàjò tó ṣe kí ni kò tó parí lápèjú ẹ̀ ẹ̀yà ń bọ̀ láti èkó ń bọ̀ wá lọ. tọ́ ọgá tí má bí pẹ̀lú ìṣáì jámọ́ tàkùdé jámọ́ tààfin lọ́dọ̀ kí àti ìṣáì ti wọlé ọjọ́ kí má bí ń bẹ́ẹ̀ yóò wò pé ó jà lánìí àjáde àtúntò yóò lánìí ẹ̀kọ́ ọ̀fẹ́ kí madrid àti kákòókò madrid tó kọjá ó tó jáde kódà bó jẹ́ pé òdi wọn gbàtẹ́ kó tó bá bẹ̀rẹ̀ madrid wọ́n mọ̀ pé ó kí madrid lákòókò rẹ̀ òun náà nìkan kó sá kí madrid náà ẹ̀ta kó kí madrid náà ẹ̀ta ó tó bẹ̀rẹ̀ madrid yóò lé lápá náà ẹ̀ta òkí àbí ó tẹ̀lé méjì mẹ́ kódà wọ́n bá tẹ̀kẹ́ ọ̀kan síra pé táwọn kó jáde wọ́n mọ̀ níbi ọ̀rọ̀ pé kí ní jẹ́ àlàáfíà kí ní jẹ́ àkọ́dọ̀ kí ní ọjọ́ pé bá nínú ọ̀ṣọ́bùtọ̀kù ṣe ara mi. tọ́ba wá ṣe bẹ́ẹ̀ má jàmù kejì níbẹ̀ ni pé yóò sì wà lórí ìrìnàjò tó lè kí méjì kan ìyẹn ni pé ìgbàdọ́ bẹ́ẹ̀ náà tó kí má gbèbì tó lákòókò ti iṣẹ́ wọ́n láti parí iṣẹ́ ó tó di pé ó tó wọ̀ lórí. ìtàn máa ní kápẹ́yà ọwọ́ ìlú ìlú ti òun ni pé tẹ́ bá ti bọ́ sí tẹ́ bá ti tẹ́ bá ti wọnú àmódi ẹ̀yìn ìlú tẹ́ bá ti jẹ́ pé ẹ ti jẹ́sẹ̀ ẹ ti wọ́n bẹ̀ ẹ ti wọ́n lónìí. kí ni àmódi ẹ̀yìn ìlú lọ́rin sìn tọ́ba bẹ travel kó láti lọ rí a travel lọ sí lágbèdè a travel lọ sí kí ni wọ́n ti ń pè a travel lọ sí Èkó àbí a travel lọ sí Ọ̀yọ́ Ọ̀yọ́ náà ọ̀sán kọ́sùn àbí kò tó sọ statement ni àdàkọ̀ tí wọ́n ṣe tọ́lú kò tó asafal kọ́s àwọn òṣèlú pé ẹni tó jáàmù náà bí asafal kọ́s sọ̀nù jáàrá jáà kọ̀ dúmọ̀ ṣọ̀ nítorí pé ìjẹ́ ẹni tó jáàmù òṣèlú ẹni tó jáàmù ẹni tó méjìlá pọ̀ في في في السفر القصير هذه ولا كي مسألة مني قصر قطع أقل يطع أقل بين مسألة قصر وبي السفر القصير بين بس الجامعة لا بيجي السفر القصير náà náà ní kúkúrú èèyàn ti wá ṣe àpẹtẹ àwọn bá ń bọ látẹkù ṣe àpẹtẹ àwọn bá ọkẹ síbọ ní ẹ̀yìn amọdí ẹ kí ni wọn ti ń pè Ìlọrin àbí rárá o tẹ bá kú lọtẹ bọ láti lọrin tẹ jẹjẹ láti lọrin ọsẹkù àdúlọ sọyọ àdúlọ síbàdàn níbo láti lọ pé ti kó láti kó lẹ́yìn ìlú àbí ẹyẹ ń kọrin sọ ẹyẹ ń kọrin nípa sí pé tara fi ń bọ̀ ọ́n tí wọ́n fẹ́ ti jámù tàkìdé tí wọ́n fẹ́ jámù tàkìr abẹ́ kí magrib lákòókò ìṣẹ́ àbábẹ́ kí zoro lákòókò asri tọ́ba bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ á lórí ọ̀rọ̀ ṣàfi níbi májàmù kìí táwọn ṣàfi yà sọ yìí pé aláti lè kọ́ àpárọ̀ méjèèjì ọ̀yọ́rọ̀ méjèèjì kátọ́wọ́ kí ni ẹ̀yẹ ń kọ́ ni. tá fi lè parí ẹ̀ a هذا في الجامع ولولا الشافعية ده في زيادة شامتولي نبي جامع جامعة تأخير لا لا لا أنا كنت بقى في لذا لذا كيف أنسى أجا بيبتي أجا بيبتي تجا يا أم خل خل تجا يا أم قانم أحا أحا صدق أنت ما تقول الجامع ما بيقول شيء من أبيض قلبي أبيض àṣì jama tàkìr tà nga àwọn àwọn hanabila alábà tí wọn àwọn ní kẹsẹ mẹjọ mu ní kéwì ó lè parí òun ní kéjì lákòókò òun kéjì àkókò òun kéjì bá ti wọlé ìyẹn sálẹ sí jama ọ̀dà àkókò òun kéjì bá ti wọlé nígbà tí wọn fi kí àkọ́kọ́ lákòókò òun kéjì àkókò òun kéjì sá ti wọlé ìyẹn lọ sí jama kẹsẹ lọ kí wọn parí ní kéjì kí wọn tó dé ìlú yàn kí wọn lórí ọ̀rọ̀ tiwọn ṣe hàn pé tábà ń gbọ́ láti ibi tábà ti ń gbọ́ Èkó ní Ìbàdàn ní Ọ̀yọ́ ní àbídé bí ẹ̀yẹ ń kọ́nu tó yẹ pé ká tó parí Maghrib báyìí àkókò tí kíni ti wọlé iṣẹ́ ti wọlé a lè ṣe kí ni a lè kí iṣẹ́ papọ̀ mọ́ Maghrib so so that the whole of the work of Fania ẹ̀ náà ni àwọn ṣe ìtìbá rẹ̀ so tó bá fẹ́ kí irun àkọ́kọ́ ní àkókò tí ẹ kejì so àwọn májàmú yẹ kí n ṣàkíyèsí ẹ̀dá especially tó jẹ́ jámọ̀ tàkìdé dùn ìmọ̀ tó ń pè eh, jámọ̀ tàkìdé nìyẹn torí pé kí ni a fẹ́ lọ́mù lára sí àbí kí ni a fẹ́ eh, eh, jámọ̀ kí ni a ti pè jámọ̀ tàkìdé jámọ̀ tàkìdé nìyẹn torí pé kí lẹ fẹ́ fa ẹ̀rùn àkọ́kọ́ ẹ̀rùn kejì kí lẹ fẹ́ tí ìrìn kejì sí tí ẹ pa kókò lè ti tó ìdí torí ká gbẹ́lẹ̀ lọ́dọ̀ kó tó ṣe dáa ṣe tó ṣe lẹ́tọ̀ fún wa ìgbà tó yẹ pé èèyàn bá ṣàkíyèsí kan wáyé tó jẹ́ pé ìyá kan wá kírun ìkejì láìsí àwọn láìsí àwọn láìsí àdísà àwọn ọmọdé sọ yìí nígbà tí a kírun ká kókò lè tó ṣe kẹ́ni èèyàn máa ní ọ̀dà kọ́kọ́ pé àdáwò dẹ́kẹ̀dì àdékè òkè lákòókò rẹ̀ èkejì àdékè òkè kí ni kí ni òkè ní àkókò rẹ̀ especially lọ́dọ̀ àwọn ẹ̀ka sọ pé àlùjáná ní àtọ̀ jáná wájibà àbí ní ànúwàlà wájibà ẹ̀ka sì ní ìtàn sọ pé wájibà ṣàpè wọ́n tàn bàjẹ́ wọ́n sọ pé jáàmù ti bàjẹ́ jáàmù ti bàjẹ́ ìkìlómítì nípa kan kò lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ jẹ́kẹ́tẹ́ ìrìn tó kìbì bá àdìkò rẹ̀ àdìkò ṣe kí n kó tún kí sọ àwọn májàmí aláwọ̀ ẹgbẹ́ mùtàkùdé wọ́n fẹ́ kí òun àkọ́kọ́ ẹgbẹ́ kejì ní àkókò tí àkọ́kọ́ tó bá ti ìkìláàrù pẹ̀lú àwọn kan yìí ní túmọ̀ sí pé yóò kí òun kejì ní àkókò rẹ̀ yóò kí òun kejì ní àkókò rẹ̀ tó bá wọlé tó bá jẹ́jẹ́ mùtàkùdé àfihàn lọ́bẹ̀ ṣe nígbà náà wọ́n ní tí wọ́n pẹ́ bá tẹ̀sí fásitì tí wọ́n kọ̀ bá pa kọ̀ bá kí papọ̀ àti àbí tí fásitì yẹn bá pọ̀ àpò tí ń bẹ tí ó lè tàfúrẹ́k láàrin méjèèjì yẹn tí ò fi kí méjì papọ̀ tó bá pọ̀ tí ń bẹ náà tó sọ pé láyà bò ìgbà láyà bò yẹn ń sọ pé kò ní dára fún yàrá níbi pé kò lẹ́sẹ̀ ní pé dára pé bóyá ọ̀nà ti ọ̀rọ̀ yẹn lẹ̀ tó tọ́ pé ó tẹ̀ wọ́n mọ́dàbọ̀ kan níbí lá ọ̀rọ̀ yẹn lẹ̀ ọ̀rọ̀ kan ní mọ́dàbọ̀ tí sẹ́ni ọgbẹ́ sẹ́ni ọjà náà yẹn lẹ torí pé kò sí tuma jáàmù ń bẹ̀ nù kò sí tuma jáàmù ń bẹ̀ nù ní tó ṣe níbi tàkọ́kọ́ yẹn ìrìn àkọ́kọ́ tó kí òun kọ̀dọ́ òwò ló jẹ́ kọ̀dọ́ òwò ló jẹ́ kọjá àgbà òun so ìrìn kejì sí rèé ó kí lákòókò rẹ̀ ojú tí wọ́n ti wọ́n nù ṣùgbọ́n tá a bá rí tá a bá wò dáadáa pé àyíkí ó ti jáàmù láàrin méjèèjì kó ṣe mọ̀ àtò fásitì rẹ̀ kí fásitì rẹ̀ bá pọ̀ tó tó bá ti kọ̀ omi tó máa já mọ̀ ọ̀nà kí ló máa máa ṣe tààfin òun sí kí ló bá ṣe fi kí wọn àkọ́lá kó rẹ̀ tó já sọ tẹ̀kì tí a ṣe mọ̀ àtò jámù yẹn tẹ́lẹ̀ pé lọ́dà tẹ́lẹ̀ pé àwọn ti ní tààfin òun jámù yẹn so ní túmọ̀ sí pé kọ̀dọ̀ òun ni tó kí wọn ó sì lẹ́sẹ̀ tó ó sì lẹ́sẹ̀ látara tó ó lọ́rùn lára láì tó torí pé kò kíra torí ìfọ̀dánù ní yẹtọ̀ jẹ́nu àbí tọ́lá jẹ́ kọ́bá tẹ̀lé ní ọ́n ní àníyàn rẹ̀ ṣùgbọ́n ọmọ ọmọ fásitì rẹ̀ ti pọ̀jù so nítorí nítorí dáàbí náà ni pé kí wọ́n sì fásitì ìgbàjá mú tàkìdí nǹkan tẹ̀ kí wọ́n sì fásitì rárá tọ́lá jẹ́ kọ́bá ti pọ̀jù tọ́lá ti pọ̀jù látara bẹ́ẹ̀ obìnrin tọ́lá ti ṣe bẹ́ẹ̀ yóò kírun ẹlẹ́ẹ̀kejì ní àkókò rẹ̀ lọ àkọ́kọ́ ó ti kí lákòókò rẹ̀ lọ nítorí lè kí tẹ̀kejì lákòókò tàkọ́kọ́ ọ̀bà tí ò ti ṣe tó ti lọ lára so tí fásitì náà sáà ti pé tọ̀ ẹ̀rọ èrò yasir fásitì tó wà fáhíṣ tó pọ̀ ní so fìlà ọ̀rọ̀ àdúrà tí wọ́n ti pàkírí rẹ̀ pẹ̀lú ìkọ́mà àdìwọ̀n ìkọ́mà àdìwọ̀n ìdó àdìwọ̀n àlùwàlá so ó ń tàn kí ọmọdé ti kírun kejì ọwọ́dé kó ṣe kírun kó kírun ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ń dá يعني ما صنعت هذا كان شيء اعتبار عموما كان شيء اعتبار خاصة على كل نيابة الجامعة واجبة بين المعلاء واجبة الله براءة منا مثل بين هذا كل نيابة الجامعة مندوب إليها يعني كل مندوبة بين الموالاة مندوب إليها مندوبة سود أتلا لي أما ألو فيها لدى عطاء إن تعصى إني كان في الخروج من الله براءة منا أنت كتابعه الشريعة أنت الشريعة بلقى كما كيون لك fún rọ́ṣọ̀ fún rọ́ṣọ̀ ẹ̀ sì ní sábàbí ó ní ó nídìí so that ó sì ní májẹ̀mú kí ló dé tàn ní sí májẹ̀mú yẹn gbogbo ìgbà tí èèyàn bá ti fẹ́ kírun níbi gbàgbọ́ tí ọba ti sí àìlà ìbí ti ṣẹlẹ̀ àṣọ kí wọ́n má ta ẹ̀ torí pé nítorí jẹ́ kìlọ̀ ni pé ọlọ́run kọ́ alẹ́ ká kírun kọ̀ọ̀kan lákòókò rẹ̀ nítorí òṣèlú kírun lákòókò rẹ̀ yóò níbi o ìdí tó wá ní wọ́n wá tẹ̀ kó wà lára rẹ̀ ọjọ́ tí a kò sí kí ni kò rí ìdíyàn gbámú kó o tó lè ṣe nǹkan tó jẹ́ kìláàfù láti ṣiṣẹ́ láti lẹ́tọ̀ fún ọ. kò kásà kéèsì kan ìrìnàjò òun náà ṣẹlẹ̀ ń nǹkan tí àtàwọn ti ọ̀kan ní wa ti tó ń tọ́ wọn ṣe àbí ń tọ́ wọn náà nìyẹn àbí kí ló ṣẹlẹ̀ jọ ń tọ́ wọn dání pé wọ́n fi jámọ̀ àbí wọ́n tọ́ náà ní pé wọ́n fẹ́ ṣe kọ́ ọmọ fẹ́ dúró sẹ́nà bàtà wọ́n tọ́ náà tọ́ náà àwọn ọmọ bá ọ̀bọ̀ wà lọ́rìn àbí wọ́n fẹ́ kò sí jámọ̀ wọn jọ. torí pé fásitì náà ti ṣe kíni ó ti wà fáhíṣ ìyá ti wà kọfíìr tó ti wọn náà bàrà tó lẹ́nu. so nǹkan mi gbà pẹ́pẹ́ àyàn máa fojú jàrí táwọn àjọyọ̀ kìíní sọ tó jẹ́ pé kì í ṣe kékeré kò sí tó kéré nu ṣẹlẹ̀ akọ́nà kò fi gbẹ̀jọ́ kó ju ká lè lò. ẹ bá tún wá màtá kó tún wá lò láti má jẹ́ pé àti máa lọ níta bá kọ́ àti tàbá ké lámàjọ ọmọ tìwá lójú lámàjọ ọmọ jẹ́ kékeré lọ́jọ́ tó bá jẹ́ pé ẹ̀dá kan ẹ̀dọ́ ẹ̀dá kan ẹ̀dá kan ẹ̀dá kan ẹ̀jẹ̀ kí ẹ̀jẹ̀ kí wọn báyìí báyìí lọ ṣẹlẹ̀ sí mi. ẹ̀yin tẹ́ bá àna ọkọ̀ náà kí ni tẹ́bi kí ni àkókò ọlọ́mi lọ kí wọ́n kọ̀ pé gbàyìn àkókò lọ títí tẹ́bi tó fọmọ yẹn ń jókè òun lọ́sẹ̀ kókè. tí ó dọ́yìn ọba kí wọ́n tẹ́lẹ̀ ńkọ́ àwọn ìfẹ́ tẹ́ bá fẹ́ jẹ́ mọ́tàkùdín àjọ mọ́tàkùdín tó burú jù ní kí wọn kí wọn kí wọn kọ́ máa lò àbí kí wọn fẹ́ lò kọ́ máa ràn lọ́wọ́ láti lọ́lọ́ láti lò wọn ni wàhálà wọn kọ́ sọ wọn bẹ́ẹ̀. náà fi jẹ́ ní ìṣẹ̀lẹ̀ wọn kọ́ sọ àmọ́ náà wà wọn náà bọ̀dọ̀ sọ nínú ṣe kí ni kọ́ṣọ̀ kejì. آمين وأنت جزاكم بخير àti èèyàn bá èèyàn tí èèyàn kírun lọ́wọ́ òdò tí bẹ̀rẹ̀ ọ̀nà tó yẹ sí bẹ̀rẹ̀ tọ́jú bá fi lè bẹ̀rẹ̀ kí wọ́n tó kírun tán èèyàn lè sì jẹ́ mọ́ wọ́n ti sọ́nà pé xaala ìfìtá ìrúlá والفراغ منها الدخول الدخول في الثانية so هذا قيمة ọjọ́ bẹ̀rẹ̀ tí a ti bẹ̀rẹ̀ nu dọ́nà ọjọ́ báyà ń bi ń bi àkọ́kọ́ òun àkọ́kọ́ tẹ̀ ń kí òun ń bi òun àkọ́kọ́ tẹ̀ ń kí òun ẹ̀ ń nàníyàn bẹ́ẹ̀ pẹ̀lú ìjẹun kìí sẹ́sọ̀ kúrẹ́ tó parí ẹ̀sẹ̀ ṣùgbọ́n tọ́lá jẹ́ pé ẹ parí ẹ ẹ ẹ ní àníyàn rẹ̀ ẹ ní àníyàn pé ẹ fẹ́ kí òun lè dùn àpàlà àkókò torí òjò ẹ fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kẹtó kẹtó ṣe kíni kẹtó bẹ̀rẹ̀ ni ọ̀dọ́ ti bẹ̀rẹ̀ tó ẹ̀ di so àbí kò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kẹtó náà kẹtó parí ó ti bẹ̀rẹ̀ náà kẹtó kẹtó tó sára wa ẹ parí báyìí bẹ́ẹ̀ kẹtó kẹtó kẹtó bẹ́ẹ̀ kejì kẹtó ti kọ́ ma ẹlòmíràn ti ẹ̀ sáré máa sọ pé ọ̀yá ṣẹlẹ̀ ti kọ́ ma lé kó làwọn ni wọn ní sẹ pé pásítọ̀ kò dọ́rọ̀ mu torí wọn bẹ̀ tó ẹ̀rí kọ́ wọn lẹ́ka tóbi kọ́ wọn lẹ́ka wọn ti dá òjò rẹ̀ <laughs> tọ́yẹ́ ní sọ̀rọ̀ náà ẹ̀ kìlọ̀ ní ẹ̀kìlọ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tó ti ẹ̀ kìlọ̀ ní àkókò rẹ̀ torí kò tó ti dá kò tó ti kọ́ lọ pé àjọ lọ́wọ́ á dá yìí ẹ̀ ti kọ́ ẹ̀rá sáàbọ̀ wọlé ń bẹ̀rù ẹ̀ ti ẹ̀rá sọ̀dọ̀ ọjọ́ ti dá so wọn lọ papọ̀ mọ́jọ ni èdè tí wọn lè mẹ́ka sí tẹ́wọ̀n òjò ìgbà tó jẹ́ ìgbà kàláàsì wọn mẹ́ka lọ pé èèyàn wọnú ọdọ kejì bàrà báyìí náà òjò dá tọ́ra ẹ̀ bẹ̀rẹ̀ kẹ́ wọn sì kàn wáyé dé ìwọ̀n ọdẹ ká wọn bẹ̀rẹ̀ báyìí dé wọn bẹ̀rẹ̀ mẹ́sẹ̀ ìṣọ̀wọ́n báyìí dé kàláàsì ẹ̀ka tí wọn nù ọjọ́ bá dá èèyàn lẹ́tà ti ṣe jámọ̀ ẹ̀sìn ẹ̀ pàdé jámọ̀ so ǹjẹ́ wàá tọ́kì wọn ṣe kí wọn àkókò kí wọn kí wọn àkọ́kọ́ ní tiẹ̀ kejì torí òjò àwọn onímọ̀ kan sọ pé tọ́ náà lórí pé ó tọ́ níbi ti jẹ́mu tàkùdé náà kan ní kò tọ̀ àti wọn sọ pé ọ̀tọ̀ ọ̀rọ̀ lọ́lọ́lọ́lọ́dàjù torí pé tẹ bá lọ́jọ́ ọ̀rọ̀ tí ọba ọ̀rọ̀ ẹ lọ́jọ́ tó ṣubá yìí jẹ́ alọ́mọdúró ara kákó ṣáyà fi wọlé ọba wọlé ká kí mọ́gbéra ká fi ṣáyà lé ọjọ́ ọba ọ̀rọ̀ ọlọ́run ṣu ọlọ́run kọjú ọ̀ṣu ọlọ́run ọba ọ̀rọ̀ dùn èèyàn ti lẹ́sẹ̀ pé ẹ má má fa ẹ̀rùn ẹ má má kí ẹ má má fi rún lẹ̀ láì má kí lákòókò rẹ̀ ìtòrí nǹkan tí ọ̀dà ju tí ọ̀dà yẹn lójú. sẹ́ẹ̀tì ríyàtọ̀ náà méjì ẹ̀ máa sọ pé àwọn tí wọ́n sọ pé èmi ti jẹ́mú tààkìr bẹ́ẹ̀ jẹ́ mọ́tọ́ lọ́tẹ̀wọ̀n jù. lọ́dọ̀ pé ẹni tààkìr sọ̀rọ̀ ẹni tààkìr ẹni tààkìr ẹni lọ́rùn àkejì lára àkọ́kọ́ lára kẹ́ẹ̀dúrà síbi tàbí kọ̀kejì bẹ́ẹ̀ kójọ́ mọ́rọ̀ kójọ́ mọ́rọ̀ àbí jẹ ti ń rọ tẹ́lẹ̀ kó wá já kẹtọ bá ké sùkánìdà kí má ṣẹlẹ̀ èèyàn jẹun èèyàn jẹun lọ ẹsẹ èèyàn jẹun sọnù so ẹsìn má má ṣe èèyàn má ṣe so ìdí ni ẹja sọ pé kò tọ́ kí n ṣe bẹ́ẹ̀ ọlọ́run tí a ní sinmi ọ̀tọ̀ ti ọlọ́run padà wà tó nínú wa so gbọ́n tá a bá bẹ́ ṣe tá a bá bẹ́ pé tíṣẹ̀ wà fún wa ní ìjẹ̀kù ká try ká wo ìtọ́fà tí wọ́n fi ní ká ló dẹ̀kun yẹn tí ọba ti sí àbí tá a bá ń dáàbò ká má kọ̀ra bọ̀ ká má kọ̀ra bọ̀ bọ̀ wàhálà ní ká try ká jẹ́ pé bí mọ̀ mú àbá yìí à pẹ̀lú nǹkan tó dájú kódà ní ìṣẹ̀lá fún àwọn onímọ̀ ìdẹ́jà ọ̀kan mi tẹ́lẹ̀ bá ládàá ọ̀tọ̀ nìyẹn o tẹ́lẹ̀ kòkò ẹ̀rọ kálukú bá ládàá àṣà ọ̀tọ̀ nìyí. ìgbà tí wọ́n mẹ́rin pé kéde pé káwọn kan ṣe máa ń ṣe pé ọ̀dọ̀ lọ́wọ́ á sùn kódà táwọn wọn tàbí wọn dọ́pẹ́ àwọn lẹ́nu máa ń kírun méjì papọ̀ nígbà tó dé oṣù wọn ò dóṣù gan-an ọ̀dọ̀ àwọn kátà fi ń kírun ẹ̀sẹ̀ àwọn fi ń kírun méjì papọ̀ ó sì tàkàṣe wa fún ara lẹ́ẹ̀kan ṣé a rí kọjú oṣù pọ̀ kọjú oṣù sáré ń bẹ̀ tọ̀ òtútù ní ìṣìláàfù wa ń bẹ̀ atẹ́gùn òtútù tó pọ̀ sínú kìí ṣe òtútù tó yẹ pé ara àtútù gidi so so that bẹ́ẹ̀ ni atẹ́gùn tó lágbá bẹ́ẹ̀ ni òkùnkùn oṣù biribiri so àwọn xilaf xilaf sọ bẹ́ẹ̀ àwọn kan yìí náà bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ààrẹ àtọ́balagba kan kọ́ṣọ́ àwọn bẹ́ẹ̀ kó palaba wa ẹ̀hẹ́ ibi táwọn xilaf sọ àwọn kan wáyé báwo wà nìkan tẹ́ kókò tiẹ̀ sí kékeré tí ò sí mu mọ̀nà àtọ̀ rárá òjò kan ṣù ẹ̀ máa ń sẹ́yìn náà kékeré àìmọye ọ̀dọ̀ tó tẹ́lọ̀ kí lánàá bí wọn ṣe ẹ sì lọ lẹ́dọ̀ ọkùnrin sì balẹ̀ ah sùfàànà lànà bí n tọ́ wá burú jù kí wọ́n pẹ̀ nǹkan wá lè dì wọn fáwọn èèyàn bẹ́ẹ̀. أنا سمعنا أنا قد كذا سلام على التأويل فقينا في الدين رزقنا العمل بالعلم رزقنا الإخلاص والصواب تامين دائمين القبول البركة والصدقة الخاتمة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم